والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الخامس والستين وخمسمائة وعن بهز بن حكيم عن أبيه عن جده رضي الله عنهم قال قال رسول الله صلى الله عليه وآله وسلم في كل سائمة إبل في أربعين بنت لبون لا تفرق إبل عن حسابها من أعطاها مؤتجرا بها فله أجرها ومن منعها فإنا آخذها وشطر ماله عزمة من عزمات ربنا لا يحل لآل محمد منها شيء رواه أحمد وأبو داود والنسائي وصححه الحاكم وعلق الشافعي القول به على ثبوته وعن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا كانت لك مئتا درهم وحال عليها الحول ففيها خمسة دراهم وليس عليك شيء حتى يكون لك عشرون دينارا وحال عليها الحول ففيها نصف دينار فما زاد فبحساب ذلك وليس في مال زكاة وليس في مال زكاة حتى يحول عليه الحول رواه أبو داود وهو حسن وقد اختلف في رفعه وللترمذي عن ابن عمر رضي الله عنهما من استفاد مالا فلا زكاة عليه حتى يحول عليه الحول والراجح وقفه وعن علي رضي الله عنه قال ليس في البقر العوامل صدقة رواه أبو داود والدار قطني والراجح وقفه أيضا الحمد لله حديث على قوقو إليه جنبان واجوالون ولت ودو بهز وما حكيم وقبع لتدو ببار حكيم بابا قبع لتدو ببا تينا ولا نبي محمد صلى الله عليه وآله وسلم wọ́n ní fi kulli sa'imati ibilin fi arba'ina bintu labun wípé ràkúnmí zakatu kì í sọ̀rọ̀ àyàn nínú gbogbo ràkúnmí o àyàfi tí ràkúnmí bá jẹ́ ràkúnmí tó ṣe pé ọ̀njẹ kani yàtọ̀ sí ràkúnmí tó ṣe pé àwa là ń wo oúnjẹ wá fún eléyìí tá à ń wo oúnjẹ wá fún wọ́n kpọ ní màlúfà ha yàtíhà ha di alẹ́f èyí tó ṣe pé ẹni tó ní ní bá wá èlì ṣùgbọ́n àṣẹ ìmọ̀ ọ̀nà tí ń kiri ìjẹ́ká òun ni jẹ́ ọ̀ràn yàn nínú ẹ̀ nítorí pé eléyẹn ọ̀nà ẹni kò sì na ní wàhálà kankan tí ẹ kàn ní kíkọ́ sọ ràkúnmí rẹ̀ sílẹ̀ kí ràkúnmí ó sì máa wá tí ọ̀jẹ̀ lọ. fatakulu bidhalika min rizqillah ràkúnmí tó bá jẹ́ bẹ́ẹ̀ òun láyọ̀ zaka nínú rẹ̀ o tí àbágbàgbé a ti sọ níbi bábi zẹkẹ́ pàápàá tó jẹ́ mọ́ zakato àwọn ẹranko ipe ẹranko tá a yọ zaka nínú rẹ̀ àwọn náà ni wọ́n ń pè ní bahimatul an'am ràkúnmí màálù àti àwọn àgùtà ọ̀kan nínú àwọn mẹ́jẹ̀mú tí zakati máa fi jẹ́ ọ̀ràn yàn nínú wa òun náà ni as-sawm kí ẹranko yẹn jẹ́ ní ti ń jẹ ká òun ti ń jẹ ẹ̀yin sì ti mọ̀ pé ẹni tí wọ́n ní kó yọ zakat ẹni tó lówó ni yàtọ̀ sí ẹni tí ò lówó nítorí pé ibadatun maliyya la yukhatabu biha illa arbabul mal ìjọsìn ni tó ní í ṣe pẹ̀lú owó wọn kì í pẹ̀ nìkan láṣẹ pẹ̀lú pé kó ṣe àfẹnitọ́ bá ní owó. mẹjẹmu owó tó wà yọ zakatu nínú rẹ̀ ọ gbọ́dọ̀ jẹ́ mamlukan min qibalika milkan tamman ọ gbọ́dọ̀ jẹ́ ní pé o ní ìkápá lórí rẹ̀ ní ìkápá tó pé yẹn pé owó yẹn kò gbọ́dọ̀ jẹ́ pé gbèsè ń bẹ nínú rẹ̀ ọ gbọ́dọ̀ jẹ́ gbèsè mọ owó tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ kó fi wá máa gbogbo ẹ̀ lówó rẹ̀ nítorí pé olówó gbowó ẹ̀ ìtawà ní nínú rẹ̀ kò gbogbo ń tàǹkà kún owó tó wà lọ́wọ́ wa nù. tí o máa ní ràkúnmí wọn lọ gbọ́dọ̀ jẹ pé ń jẹ ká bẹ́ẹ̀ náà ni àdìtì tún wá tuntun sí pé àgùntàn náà jẹ pé ń kò wá tó sọ nípa màálù pé àfikọ́ jẹ́ pò náà wọn á nígbà sọ ti tó sì ti sọ ó tó pé màálù náà a sì ti ṣàlàyé pé tẹ́lẹ̀ náà téèyàn bá ní ràkúnmí téèyàn ní ràkúnmí tí ń bẹ láàrin márùnlélọ́gbọ̀n sí mẹ́fàlélógójì eléyìí tó jọ́ràn yàn nínú rẹ̀ ní bíntu lẹ́bùn bíntu lẹ́bùn òun náà ní tó ṣe pé ìyá rẹ̀ ti bí malé àbí ìyá rẹ̀ ó ti bímọ wàrà wa ń bẹ nínú ọyàn ìyá rẹ̀ ìyá rẹ̀ ti bímọ wàrà ń bẹ nínú ọyàn ìyá rẹ̀ eléyìí láàyò ní zakatu ń bẹ kò sí nǹkan tuntun nínú eléyìí ó ti wá nínú hadithi abibakar radiyallahu anhu nínú ìwé tó kọ fún anas ibn malik radiyallahu anhu la tufarriqu iblun an hisabiha àdìtì yìí ń tọ́ka sí pé ní ìgbà tí àsìkò àti yọ zakat bá ti tó kìí ṣe èèyàn kan lọ dá gbogbo ràkúnmí tí ń bẹ lójú kan náà yẹn ni èèyàn púpọ̀ ni wọ́n jọ ní àgbọ̀dọ̀ wá pín wọn nígbà tásìkò àti yọ zakat bá tó pé kálukọ́ fọ́ọ̀mù tiẹ̀ tẹ̀mọ̀kílẹ̀ yìí náà ti síwájú pé tá a bá yà wọ́n ó ṣe ṣe ká yà wọ́n nítorí àti dọ́gbọ́n kí zakat ọmọ bá jọ́ràn yẹn wọ́n ní mẹ́ta eléyìí ní mẹ́rin wọ́n jọ ń lójú kan náà asitima sì ti mọ̀ pé ńgbà tọdún bá yípo lórí ràkúnmí méje kí lọ́jọ́ ràn lórí kan àti yọ zakati súnmọ́ ìwọ nítọ̀ okú mẹ́ta tèmi sọ́tọ̀ wá kú mẹ́rin tiẹ̀ náà lọ́lé ńgbà zakati bá kọjá pa agbárí nìyẹn so ìwọ oníyọ zakat òun náà zakat ẹ gbọ́dọ̀ ti pé ojú ni ti ń jẹ omi kan mu ẹnìkan náà ló ń dá wọn ká a gbọ́dọ̀ wá pín wọn níyà nígbà tásìkò zakati bá tó bí wọn ti ṣe jọ wà papọ̀ náà ni wọ́n wà zakati kan láyọ̀ fún wọn. man a'taha ẹnikẹ́ni tó bá yọ zakati tọ́jú ọ̀ràn yẹn lórí rẹ̀ kò bá jẹ́ ti ràkúnmí kò bá jẹ́ ti nǹkan mi mu'tajiran biha lẹ́ni tó yọ pẹ̀lú àníyàn pọ̀ nfẹ́ fi gba aládá lọ́dọ̀ ọlọ́run falahu ajruha yóò gba aládàá zakati tọyọ eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tó bá yọ zaka ọgbọ́dọ̀ jẹ́ ká níyàn wọn pé òun ò sàdédé yọ owó yìí o bí ìbá sí fi sin lọ òun sì ń wá lọ́dọ̀ ni òun ọ̀wá lọ́dọ̀ ẹlòmíì torí pẹ́lú mi aslan kò ní kankan tó lè fi san lẹ́sàn yọ zakat fún ọ lẹ́sàn ẹnikẹ́ni tó bá wá kọ̀ láti yọ zakat owó rẹ̀ zakat sì wọnú owó rẹ̀ ó wá kọ̀ láti yọ lẹ́rọ̀ fa inna akhidhuha wa shatara malihi á gbà lọ́wọ́ rẹ̀ ní tipátipá ẹni tó bá kọ̀ láti yọ zakat lẹ́rọ̀ á fi gbà lọ́wọ́ rẹ̀ á gba ìpín kan nínú owó rẹ̀ á náà máa ìyẹn ni wípé lẹ́yìn tá a bá gba zakat tán á tún gba abala kan nínú dúkìá rẹ̀ má zakat yẹn kó máa jẹ́ kínní kó máa jẹ́ ìbáwí. azamatan min azamati rabbina eléyìí jẹ́ ọ̀ràn yẹn kan nínú àwọn kan lọ́wọ́ bẹ́ẹ̀ lè dá sí lọ́ràn yẹn. la yahillu ali muhammadin minha shay kò sí nǹkan kan nínú zakat tó jẹ́ tọ̀ fáwọn ará ilé wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àkọ́kọ́ ìgbàwọrọ yìí alimami ahmed ló gbà wá àti abu dawud àti anasai abu abdullahi alhakim ọládìí ti tó fẹsẹ̀ rìn lẹ́nu ṣùgbọ́n àwọn tó pọ̀ nínú àwọn olùmọ̀ sọ pé kò fẹsẹ̀ rìn lẹ̀ wọ́n sọ pé ẹgbàá wáyé kò fẹsẹ̀ rìn lẹ̀ ìdí tí òsì fi fẹsẹ̀ rìn lẹ̀ ni Bahz ibn Hakim ẹnìkan ni táwọn olùmọ̀ púpọ̀ nípa pé ṣé èèyàn lè gbára lé ntọ́ba sọ pọ́ngbà wá àbẹ́yìn ò lè gbára lé torí ẹni Imam Shafi'i fi sọ pé àti fintí ń bẹ́nu àdìsí yìí ṣèdájọ́ yóò dá lórí pé sádìsí ń fẹsẹ̀ rinlẹ̀ tẹ́ bá ló fẹsẹ̀ rinlẹ̀ tẹ́ fi yóò akọ́ fẹsẹ̀ rinlẹ̀ á fi ṣèdájọ́ ṣùgbọ́n kò tí ì dá wa lójú kọ́ fẹsẹ̀ rinlẹ̀ tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé ọ̀rọ̀ ń bẹ lórí fífẹsẹ̀ rinlẹ̀ rẹ̀ àti àìfẹsẹ̀ rinlẹ̀ rẹ̀ ṣùgbọ́n nínú àwọn adájọ́ eléyìí tá a lè rí mú nínú àdéhìí yìí òun náà ni yàtọ̀ sí tó ti síwájú wípé ẹnikẹ́ni tó bá pọ̀ ntí Imam Shafi'i ń tọ́ka sí ti gbogbo olùmọ̀ náà ń tọ́ka sí pé sáà lè mú nínú àdéhìí yìí àbá lè mú òun náà ni ìyà tí wọ́n ní ká fi jẹni tó bá pọ̀ láti yọ zakat torí pé àdéhìí yìí ló mú wa àdéhìí mi ò mú wa pé ẹni tó bá pọ̀ láti yọ zakat yàtọ̀ sípà gba zakati yẹn tipátipá lọ́wọ́ rẹ̀ sáàtù gbà kankan ní owó rẹ̀ mọ́ kọ́ máa jẹ́ báwí àbá nígbà eléyìí àwọn olùmọ̀ púpọ̀ wọ́n sọ yìí pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àti pa ìdájọ́ yẹn rẹ̀ wọ́n ládìsí wo lọ́ọ́ parẹ́ kò sí kò sáà dìsí kankan tó parẹ́ ọ̀dà ṣé ẹni tí ó bá ti wá yọ zakat nísìn á gba zakat lọ́wọ́ rẹ̀ tipátipá á tún gba nǹkan kan nínú owó rẹ̀ mọ́ wọ́n láì ṣe bẹ́ẹ̀ kí wọ́n á lórí tàbí ṣe bẹ́ẹ̀ wọ́n ní ìdí ni wípé àwọn àdìtì yòókù tó ṣàlàyé nípa ọ̀ràn yẹn zakat wọn ò ṣàlàyé pé tẹ́nìkan bá kọ̀ láti yọ zakat ká ṣe bẹ́ẹ̀ fún un gbàtàwọn àdìsí tó sì pọ̀ jù tí ò ti ṣàlàyé bẹ́ẹ̀ ìdínú táwọn olùmọ̀ tí tá a bá wá sọ pé àdìsí ìfẹsẹ̀ rinlẹ̀ kí ni ń tọ́ka sí ó ń tọ́ka sí jawazul uqubati fi shari'ati bil mal ó ń tọ́ka sí pé nínú òfin ṣẹ̀ríà kò sí ní tó burú nínú ká ìyà jẹ̀yàn látàrí pípọ́ sanwó pété bá dẹ́ṣẹ̀ kan sá a lè sọ pípọ́ sanwó bíi fáìn àbá lè sọ bẹ́ẹ̀ àwọn olùmọ́ni kẹ́ ẹ tó máa lọ ìdí tẹ̀ fi sọ yìí pé àdìsí yìí ń tọ́ka sí pé wọ́n lè fi owó sísan fìyà jẹyàn òun náà ní bá a ṣe kà á pé wa man mana'aha fa inna akhiduha wa shattara malihi tẹ́ bá wo tọ́ yẹn kí ló wà lórí rẹ̀ sukun báwo ni wọ́n ṣe washing wọ́n fi fatah sí wa shattara malihi wọ́n ní bẹ́ẹ̀ ṣe káwọn bí rìwáyà ìṣe wa lẹ́ fi túmọ̀ rẹ̀ sí wípé wọ́n lè fi owó sísan fìyà jẹyàn nítorí pé túmọ̀ rẹ̀ ní ni pé a gba zakati tọ́jú ọ̀ràn yàn lọ́dọ̀ rẹ̀ a tún wá gba ìpín kan nínú owó rẹ̀ ma ìpín kan nínú owó rẹ̀ a tún gbà ma wọ́n lé lẹ́yìn ló jẹ́ ká ẹ máa sọ pé wọ́n fi owó tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ báwí wọ́n ní ọmọ tún wá nínú rìwáyà mi báyìí. ومن منعها فإنا آخذها وشطر ماله وشطر ماله شطر فعل مبني للمجهول إلي أن تقاسي أبا زكاة يلووري لنا مكمدوك يا رسمجي yẹsẹ pé dàjì lágbà o a muzakati zakati nínú dúkìá rẹ̀ gbọnà pínpín dúkìá rẹ̀ sí méjì ìyẹn ni pé gbogbo tó níyẹn á pín sí méjì ẹni tí ó wàá gba zakati tí ìmáàmù máa rán kó lọ gba zakati wá lọ́dọ̀ àwọn èèyàn yóò wàá mú tó bá wù nínú dàjì dúkìá rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò bá jẹ́ pé èèyàn bá dáràn nǹkan tẹ́ni tí ó gba zakati ó ṣe nìyí pé yóò wá gba zakatu min wasati maali lghani la min aghla wala min adna nígbà tẹni tó gba zakatu bá dé kìí ṣe tó wọ́n jù nínú owó rẹ̀ ibẹ̀ ni wọ́n ti mú kìí sì ṣe tó yọpọ̀ jù ni wọ́n ti mú sẹ́wọ́n kí tó máa mú ètò wọ́n jù àkóbá ni fọlọ́wọ́ tẹ́wọ́n sì mú ètò dínwó jù ìyẹn jẹ́ fún àwọn aláìní torí rẹ̀ àárín èyí tó jẹ́ tààrin tí ọ̀wọ́n jù tí ò dínwó jù ni wọ́n ti máa ń gba zakat àmọ́ ní ìsìn ìbáwí táwọn aṣèfún ni pé wọ́n ṣòfèrè màlúhù nígbà tẹ́ni tí gba zakat bá dé nígbà tó jẹ́ pé wo òfin fẹ́ dọ̀sán zakat yẹn tẹ́ni tí ó gba zakat bá dé yóò ní ẹ pín dúkìá sí méjì tí bá ti pín sí méjì yóò wá wọnú dájì nínú dúkìá rẹ̀ yóò máa fè tó wuyọ eléyìí kó eléyìí kó eléyìí kó eléyìí kó zakat nù sẹ́yìn kó tó ìpalára wà fún olówó ń bẹ nítorí pé ẹni tí ó gba zakati ń gba náà èyí tó tọ́ da tó wù tó wù jù nínú owó ni ó mú ṣe ìbáwí pẹ̀lú owó sí bẹ́ẹ̀nbẹ́ẹ̀ náà wọn ò ní mú ju tọ́jú ọ̀ràn yẹn lọ wọn à ní mú ju tọ́jú ọ̀ràn yẹn lọ àmọ́ tó bá jẹ́ pé màálù ni màálù tó jẹ́ pé wọ́n lè tà ní hundred thousand wà tó ṣe déédéé tẹ̀bí àbí mùsínà dákẹ́ màálù ọgbọ̀n lóní àti sọ pé kí ni ọ̀yọ́ tẹ̀bíyà ètò sì ń tẹ̀lé ìyá rẹ̀ lọ́wọ́ tó ibi tí ó ti yọ tẹ̀bíyà yẹn tẹ̀bíyà kan wà tó jẹ́ pé tó bá fẹ́ tà ó lè ta two hundred thousand tẹ̀bíyà omi sì tún wà tẹbi tó máa rà forty thousand gan ó dúpẹ́ fọlọ́ ni tẹ̀bíyà kan wà tó ń jẹ́ sixty thousand nígbà tí ìwọ ọba ti lọ zakati lára tẹni tí ó gba zakati bá dé èwo ni ó gbà láàrin oní sixty àti oní hundred àti oní forty èwo ni ó gbà sixty. but nísìn nígbà tí ìwọ ti kọ̀ láti yọ zakati lásìkò tẹni tí ó gba zakati bá dé nísìn gbogbo màálù tó ní wọn nìkan dá sí méjì yọ wá wọnú agbó dájì yún yọ mọ wá fẹ ìtọ́ wù jáde sẹ́wọ̀n kó lè fún ní hundred thousand jáde àbí ò lè fà jáde ok talẹni tí ó gbọ́ ni ah bàbá yìí ẹ sì ṣe ẹ sànù sànù rẹ̀ báwo sẹ́wọ̀n kí wọ́n gbàdúrà tó yẹ kí wọ́n gbà lọ ṣùgbọ́n èyí tí wọ́n gbà ń tó bá jẹ́ pé ìwọ náà lọ lára irú rẹ̀ kọ́ ni wọn ò bá mú wọn ò bá fi lẹ́yìn lẹ̀ fún ọ èyí tó wà láàrin ni wọn bá mú. síbáwí mbẹ́mbẹ́ náà pẹ̀lú owó àbí ìmáàmù Nawawi lọ́wọ́ à ń bẹ̀ lóòótọ́ o kìí ṣe pé wọ́n mú ju owó tó yẹ kí wọ́n mú lọ ṣùgbọ́n wọ́n mú ìtọ́ wọn nígbà tí ètí ọ̀wọ́n tó wà tí èsì sùn ló dínwó jù sàn pé ètí ọ̀wọ́n tó ètò ọ̀wọ́n jù tí èsì sùn ló dínwó jù ńlọ yẹ ká gbà ṣùgbọ́n nígbà tó náà ti aláìgbọ́rọ̀ ńkọ́ wọ́n ṣe mú eléyìí tẹ́lẹ̀ báyìí wa tẹ́lẹ̀ wa ń tọ́ka sí pé nínú òfin ṣẹ̀ríyà tí èèyàn bá jẹ́ adájọ́ a lè máa fowó a lè máa fi báyàn wò pé kéèyàn ṣe zina nìsín ó sì jẹ́ pé kò tí ì níyàwó tẹ́bẹ́yìn ti mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run yóò jẹ́ gbọ́ ọgọ́rùn á sì gbé jìnnà fọ́dún kan bí ká lọ sọ sínú túbú fọ́dún kan ó náà ó gbà so àwa wò pé à má tó tiẹ̀ jẹ́ pọ́ ni ẹni tó dáràn yìí báyìí kó burú ẹ lọ san five hundred thousand kò níìdì kò níìdì ká ẹ jẹ gba kò níìdì ká ẹ sọdún kan sáà lè sọ bá sọ́tọ̀ àbí ọ̀tọ̀ a ah, sèbáàtì sì sọ pé alẹ́ fowó báyàn wí naam aha àdìsí sọ pé tá a bá gba àdìsí wọlé pé ó fẹsẹ̀ rìn lẹ́nu ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ́nu àwọn olùmọ̀ọ́ sọ pé lábẹ́ àdìsí sáà alẹ́ fowó báyàn wí wọ́n ní tí àdìsí bá fẹsẹ̀ rìn lẹ́ ṣe lọ́dá lórí zakatu nìkan àmọ́ al-uqubatu bil-gharamatil maliyya wọn ní la wujuda laha nínú sẹ̀ríà tí wà yìí o kó fìyà ẹ̀ṣẹ̀ jẹyàn pẹ̀lú pé lọ san fáìn kò sínú sẹ̀ríà níṣẹ́ èèyàn pààyàn ọwọ́ ni nítorí kọ́ ọmọ bá kàfàrà ó ti san díyà o ẹ̀ pé díyà lọ́lọ́ ní kò san ó ti san ó tún wá kú kàfàrà àwa sọ pé kọ́ ọmọ kàfàrà lọ san one million Ah, ah ó sì kàfàrà dandan náà ni síbẹ̀ ma kàfàrà ó náà ní kọ́ bọ́kùn lọ́rùn ẹrú àbí kó ṣe kíni kó gbá oṣù méjì gbáko. akramakumullah ìyẹn jalè òfin ọlọ́run ni pé wọ́n gé lọ́wọ́ sẹ́yìn wọn wò pé ìdá hmm, kí wọ́n gé ọ lọ́wọ́ àbí kó san three hundred thousand èwo lẹ́yìn ọba mú ọlọ́run ní sọ wá lólè o kí ni ọba mú kí ló lẹ́yìn ọba mú lónìí wọn àwọn ah, san three hundred thousand ah, ọwọ́ so torí ẹ̀ kò sínú sẹ̀ríà ọ̀dà wọn ní so ṣeéṣe láì pé bó ṣe ṣe zì náà yẹn àwọn ẹ̀kẹ́ ah nígbà tó tiẹ̀ ti jẹ́ pọ̀ daran burúkú ni wọ̀ yí báyìí kíní yìí o ti kàákùn kan lásán torí rẹ̀ wàá jẹ gbọgọ́rùn a sì tún gbé ọ pamọ́ fọ́dún kan a gbé ọ pamọ́ fọ́dún kan ṣùgbọ́n wàá tún wàá san fáìn wàá san fáìn ní eighty thousand pẹ̀lú pọ́jẹgba àtúgbò ọ̀pọ̀ amọ́fọ́dún kan wàá tún san fáìn ní eighty thousand sẹ́wọ̀n kọ́ yẹ kó náà sọ pé agbọ́tẹgba ẹ̀rí wà fún gbígbé nípa amọ́fọ́dún kan ẹ̀rí wà fún níbo lẹ́tún ti rí pé máa san eighty thousand torí pé o ṣàfojúdi fòfin yìí ni so ẹ kíyèsí òfin ọlọ́run kọ̀tọ́ kí adájọ́ kọ́ máa gbára ta tayọ ntòfin mu wa torí pé tí wọ́n bá wò pé ó ti ṣẹ̀ṣẹ̀ yún lánàá ó jìyà kò sáàbù tán kò tí ì lè ṣe kò lè ṣe tó bá pọ́n lo ṣẹ̀ríà Islam ó jẹ́ gbọ́gọ́rùn ṣe ó tún á dìde lọ́la ó tún á pé kínní kan oríṣi náà kan lọ́pọ̀ à kọjá ṣe ká tó wá pé á tún gbé pamọ́ fọ́dún kan kò wọ́n ò ní rí mọ́ níṣẹ́ tó bá ti jẹ gbá tí wọ́n ń gbé lọ́nu ọ ajáde lẹ́yìn ọdún kan ó tún á lóun tún ṣe zina pé ah, ṣé ṣe bàbá yìí arífàìlì rẹ̀ tẹ́lẹ̀ kí lẹ́yìn ṣe tẹ́lẹ̀ tẹ́ fi lọ́nu túbú ó ní à ah, ní tóun tún ṣe yìí náà ni ọ̀rọ̀ àkòbùrú lọ́tẹ̀ yìí o wọ́n bá jẹ gbá tán tó lọ túbú ọdún kan ó tún san yìí báyìí àà ah, ẹ gbọ́dọ̀ ti torí pé èèyàn ń ṣẹ̀ lẹ́yìn ṣíṣẹ̀ kí wọ́n máa fi kún fi hàn ẹ gbọ́dọ̀ fi kún fi ọlọ́run tó wá ẹ gbọ́dọ̀ tayọ rẹ̀ tẹ́lẹ̀ ìjẹba o so ètò mú wa lọ ni ọ̀rọ̀ pé wọ́n gba abala kan nínú dúkìá rẹ̀ àdìsí yìí wọ́n ní kọ̀fẹ́sẹ̀ rinlẹ̀ kọ̀fẹ́sẹ̀ rinlẹ̀ àwọn kankan wá nínú rẹ̀ tó sùpọ́n ti wá nínú àwọn àdìsí míì àwọn àdìsí míì tó mú wa ti tó àmọ́ yìí pé a gba nkankan nínú dúkìá ẹni tí ó zakat láti fi ṣèbáwí fún kọ̀fẹ́sẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ó wá ní ìparí àdéhìí yìí wípé anabi sallallahu alayhi wa sallam sọ pé la yahillu li ali muhammadin minha shay eléyìí fẹsẹ̀ rìn lẹ̀ nínú àwọn àdéhìí mi pé kò sí nǹkan kan nínú zakat tọ́tọ́ kára lé anabi ọ̀jẹ̀ kọ̀tọ́ ká anabi ọ̀jẹ̀ zakat kọ̀tọ́ káwọn ará lè ọ̀jẹ̀ zakat kọ̀tọ́ anabi ọ̀jẹ̀ sàrà kọ̀tọ́ káwọn ará lè ọ̀jẹ̀ sàrà sallallahu àwọn ará lè rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àtàwọn ẹbí àwọn ẹbí al àtàwọn Banu Hashim bákan náà ẹ ẹ àwọn àrọmọdọ́mọ rẹ̀ ibi tí wọ́n bá lè pọ̀ dé gẹ́gẹ́ bí àwọn àrọmọdọ́mọ tó jáde látara Hasan tó ń ti pọ́ mọ́ ọmọbìnrin ní al àwọn àrọmọdọ́mọ tó jáde látara Hussein tó ń tipa ọmọ obìnrin lọ náà táwọn kan máa ń pera lára ara ilé ànábì ara ilé ànábì lónìí níbo náà ti jáde wọn á jẹ descendant Hassan tàbí Hussein ẹ sì mọ̀ pé Hassan àbí Hussein ọmọ kí ni wọ́n jẹ́ Fatima Fatima kuma ọmọbìnrin lọ́jọ́ sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam lónìí àwọn tó bá pera lára ilé ànábì sallallahu alayhi wa sallam ọmọ ọmọbìnrin ni wọ́n tó ó túmọ̀ sí pé ọmọ ọmọbìnrin ọmọ wa náà ni àbọ̀mọ́ ọmọ wa náà ni tó bu wọn lè yè wọ ló jẹ lórí wọn kàn jẹ sàrà anábìwá kì í jẹ sàrà ọlọ́run ṣe lè wọ̀ fún àwọn ará ilé rẹ̀ náà gbọ́dọ̀ jẹ sàrà ọlọ́run ṣe lè wọ̀ fún wọn torí ẹ̀ ló ṣe jẹ́ pé anabi sallallahu alaihi wasallam ó máa rí dẹ́bìnù yìí lọ́nà yóò mu yóò ṣe bí ẹni kọ́ jẹ kò ní jẹ torí ìbẹ̀rù kọ́mọ́ lọ jẹ dẹ́bìnù tó jábọ́ nínú dẹ́bìnù tí wọ́n ń gbé bọ̀ wá fún zakat torí pé kọ̀tọ́kùn wọn jẹ sàrà bẹ́ẹ̀ ni tí wọ́n bá gbé nǹkan kan wá fún pé tiẹ̀ ni wa anabi sallallahu alaihi wasallam ó máa ń béèrè pé sí sàrà ni àbẹ́bùn tó bá jẹ́ pẹ́bùn ni anabi máa gbà àmọ́ tó bá jẹ́ sàrà anabi yẹn gbà eléyìí jọ́kan nínú àwọn àmì eléyìí tí Salman tó lò láti fi dá anabi sallallahu alaihi wasallam mọ̀ pé sí ọlọ́ọ̀ni. òun náà fúnra ara rẹ̀ ló gbé dẹ́bínú wa ó sì sọ pé dẹ́bínú yìí o sàrà ni sọ fáwọn sàábà kan jẹ ó sì gbé wá ni sì mú jẹ ńbẹ tó eléyìí túmọ̀ sí wípé ànábì kì í jẹ sàrà àwọn aráàlú jẹ sàrà tí jẹ sàrà tára lè sí jẹ sàrà kò túmọ̀ sí tí o bá ní bùkátà sí sàrà o lè jẹ àmọ́ tó o bá ní bùkátà sí àbùrọ̀mọ́ wa jẹ sàrà tí o bá ti ní bùkátà sí sàrà kí ni èèyàn fẹ́ máa jẹ sàrà sí dájú àtàwọn à ń ṣe ní kọ́ ló ń ṣe wá lẹ́ni tí ó máa jẹ sàrà àbẹ́ni tí ó lè máa fún yàn sàrà tí ó máa fún yàn sàrà ni wọ́n wá sọ pé ìwọ gẹ́gẹ́ bí àfa ọ̀kan nínú àwọn ajẹsàrà ẹ̀gbọ́n kan mẹ́wàá ṣé nǹkan rí wa lọ ń jẹun èkóso bẹ́ẹ̀ ìmọ̀ sàrà ìdọ̀tí dúkìá ni ìdọ̀tí dúkìá gbígbà tó fẹ́ fọ dúkìá rẹ̀ mọ́ òní sàrà jẹ́ torí di eléyìí tí ìwọ bá ní a mọ̀ pé n tó bí gbígba sàrà òun náà ni bùkátà yìí sì ṣe bùkátà ló bí gbígba. ẹ̀bùn wọ́n á máa bùn ẹni tó nílẹ́bùn ṣùgbọ́n sàrà bùkátà ni máa bí téèyàn máa fi gbà gbàtà nàbí sallallahu alaihi wasallam tó sọ fáwọn sọhábà kí lọ jẹ àsìkò tí wọn gbé sàrà wà tí Salmanu pè sàrà tó ní kí lọ jẹ ẹni àpọ́nlé tó ga jù lẹ́yìn ànábì làwọn so ṣùgbọ́n bùkátà tí ẹni tó jẹ́ ń bẹ̀ ni lójú ọjẹ́ bùkátà tí ẹni tó jẹ́ ń bẹ̀ ni lójú ọjẹ́ torí pé owó pọ̀ púpọ̀ lọ́wọ́ àwọn èèyàn láyé gbà kọ́ rọrùn wàláhì so eléyìí túmọ̀ sí pé tá a bá ti ní bùkátà sí sàrà ká má ṣe kìnnì ká má gbà o nítorí pé àìgbà ni ó jẹ́ kó bọ́ sọ́wọ́ ẹni tí ọlẹ́tọ̀ sí i. lọ́pọ̀lọpọ̀ gbà tí wọ́n bá fi nǹkan lọ àwọn mùsùlùmí pàápàá jùlọ àwọn aṣíwájú wọn gẹ́gẹ́ bí àwọn lèmáàmù lèmáàmù gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ táwọn ìjọba tí wọ́n bá fi nǹkan kan lọ wọn bí kápẹ́ kí wọ́n ní kó lọ gbé ráìsì fáwọn lèmáàmù lèmáàmù fáwọn olùmọ̀ olùmọ̀ àbí wọ́n ní kó lọ pín mílíkì bíi agolo mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún fún wọn àbí kí wọ́n ní kí wọ́n lọ fún ẹnìkọ̀ọ̀kan wọn lákòókò kí lẹ́yìn rò pọ̀ jẹ́ sẹ́bùn ni àbí sàrà náà sẹ́bùn ni àbí sàrà say what you think and don't be shy sẹ́bùn ni àbí sàrà tọ́ àwọn tó ń sọ pé sàrà ló fẹ́ pọ̀ jù. ntó súnmọ́ ntó súnmọ́ ni késàrà ni because ẹ̀yin fúnra ara yín wọ́n ti ka mọ́ yín lẹ́nu púpọ̀ pàjẹ́ kí ni yín àjẹsára bẹ́ẹ̀ lọ fáwọn àfáànsára sáwọn lẹ́nà kó sì tọ́jú pé wọ́n gbé dé ìwọ náà ti ń já tán mílíkì agolo márùn-ún tún wọ ìjàkadì débi pé láwa ni ó túká pé o ò ní gbàdùn mi lọ gbogbo eléyìí ń gbẹnu pé à ń fàbùkù kẹsìn wa tẹ kí wọn gbé wa kẹlẹ nídìí ẹ tẹ rò pé tẹ bá ti fáwọn aléléyìn ẹ ti ṣe faraàlú tẹ rò pé tùmọ̀ eléyìn wọn pẹ̀yìn lẹ́nu mánu ìwọ náà ò ní fáwọn jẹ̀ nítorí pé ẹnu ò ní mu mílíkì kọjá díẹ̀ kóró tọkọ sọ o torí pé adìẹ tọ́jú ó hàn mílíkì tó mú kọ́ yóò hàn àwọn máa ń lo eléyìí láti pààyàn lẹ́nu máa ní ẹ tí wọ́n máa wà àbùkù nígbà tí wọ́n gbé mílíkì wá iye agolo tá a wí náà ni kesi kan paaki kesi kan paaki tirela rẹ lẹ o wọn á ní gbogbo jama kọ máa gbé kátán kọ̀ọ̀kan o ẹni jẹ iye agolo tá a ni wọn ta baba ẹ sáyẹnsì bi pé kíni pé ẹgbà sàrà ni subhanallah sọtọ sọdáàbẹ òkùnkùn dáàbẹ torí ẹ oníkàlùkù kọkọ jùmọ̀sẹ̀ rẹ̀ torí pé àtẹlẹwọ́ èèyàn tàn jẹ kí ni sàrà àtẹnìkan fẹ́ fún ọ̀gá tí ó yọ irọ́ lásán sàárà àmà jẹ́kẹ́ bí ọ̀pá yẹn ni kẹ́ jẹ́kẹ́ yẹn òyò abẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ tọ́wọ́dún tí bá tó bá pé máa jẹ́ yẹn òyò àtijọ́ tó ti jẹ sàárà ó ti yẹ kó dẹ̀yìn lẹ́yìn rẹ̀ ó ti yẹ kó ti yó nà sẹ́wọ̀n pé gbogbo tí bá ti ṣiṣẹ́ fún ìmọ̀ débi pààyàn ni torí èèyàn tún máa kó possibility àtúntún rí mi wá o possibility àtúntún rí mi wá o kò ní gbà fọlọ́njọ kan so eléyìí túmọ̀ sí wípé. أصون عرضي بمالي لا أدنسه لا بارك الله بعد العرض في المال أما في owó wa fi sọ iyì tiwa ni o ẹ mẹjọ adọ̀tí iyì wa o wọn ní Ọlọ́run kọ́ mọ́ fi àlùbáríkà sára owó tí yìí dànù torí ẹ̀ tọba rówó nìsín àmọ́ kó tó rówó iyì rẹ̀ ti dànù wọn lọ́lọ́run ní fi àlùbáríkà sí owó bẹ́ẹ̀ torí ẹ̀ ọ káwọn máa ronú àti ṣe sàrà ni ọ̀dà ká máa ronú àti jẹ sàrà ti pé kò burú tí ọba ni jẹ sàrà o hadith tó tẹ̀lé ó jẹ́ hadith Ali ibn Abi Talib radiyallahu anhu òun náà hadith kan ni na pé kò fẹsẹ̀ rin lẹ̀ ìyapa wà lórí pé sọ̀rọ̀ ànábì ni àbí ànábì àbí rẹ̀ ànábì sọ ọlọ́ọ̀nà bíi muhammad sallallahu alayhi wa sallam sọ pé idha kanat laka mi'ata dirhamin wa hala alayha al-hawl fa fiha khamsatu darahim anabi sallallahu alayhi wa sallam ó ní tó o bá ní ọgọ́rùn méjì dirham ìdí tó ń fi pè ń dirham àti sọ pé silva ni bọ́tọ́ e máa sílẹ̀ sílẹ̀ sílẹ̀ sílẹ̀ orúkọ rẹ̀ ti di dirham tó o bá wá ní ọgọ́rùn-ún méjì dirham bóńdà sì mọ ọgọ́rùn-ún méjì dirham yẹn wọ́n ní dirham ò yàtọ̀ kí islam ò tó dé kò sì yàtọ̀ lẹ́yìn ìgbà tí islam dé yẹn ni pé iye wúwo rẹ̀ kò yàtọ̀ four hundred and sixty divided by two hundred equals to two point two point three two point three gram ìní dírámù kan jẹ láyé anabi muhammad sallallahu alayhi wa so 2.3 grams ìní dírámù kan in order for us láti mọ iye gíráàmù mélòó sílvà láwàá ní lónìí tá a fi yọ zakat tá a fi ṣírò rẹ̀ sówó a nídìí láti mọ èèló ní gíráàmù sílvà kan jẹ́ lónìí times four hundred and sixty ẹni tí ó bá ti wà ní tó four hundred and sixty grams of silver tó bá jẹ́ pé silver ló ní lówó zakat ẹsẹ kìíní kìí sọ̀rọ̀ yàn lórí rẹ̀ tába tí wàá ní ọgọ́rùn méjì dirhamu yìí anabi sallallahu alayhi sallam ó ní dirhamu márùn ńlá yọ ń bẹ o tẹ́ bá gbé gègéle kí ni dirhamu márùn jẹ́ nínú ọgọ́rùn méjì dirham. naam one over forty one over forty lọ́jẹ́ ẹ dákun sọ́pọ̀ ọlọ́wọ́n bá fún ọ ní forty over forty ọ wá ní kó yọ one over forty kí ló kù pẹ̀lú rẹ̀ thirty nine sọ́pọ̀ àbí ọ̀pọ̀ àbá wa lọ́lọ́wọ́n bá ní káyọ̀. walaysa alayka shay'un hatta yakuna laka ishruna dinara wa hala alayha alhawl májẹ̀múnu tàbá ti lówó yìí kìí ṣe jọ́ta ti kọ́kọ́ ní náà láti yọ zakat níjọ́ta bá ti lọ́gọ́rùn méjì dirham àdójú rẹ̀ kọ́dún kan akọ̀dé tirẹ̀ lẹ̀ kàlẹ́ndà islam ni o àwọn àdójú rẹ̀ kọ́dún kan tọ́dún kan máa fi lè pé tọdún kan bá fi lè pé lórí owó yìí táì pé on the twenty first of Shawwal ìlànà two hundred dirham a tún wá máa retí twenty first Shawwal tọdún tí ń bọ̀ tídé tìyẹ bá ti dé àwọn àwò sáà ní tó yí owó mọ́ àbí tá a ní ti jù lọ àbí kò tiẹ̀ tó ìyẹn ni pé hàlà àlẹyà alhaul ọdún kan ti pé lórí rẹ̀ wọn ní kó ọmọ jẹun máa o wọn ní kó ọmọ sàáyé gbádùn máa o so ṣùgbọ́n ní ìsìn á wò pẹ̀lú pé bó ń ṣe ṣe business tó wọ́n ń lékún tó wọ́n ń dínkù tó wọ́n ń lékún tó wọ́n ń dínkù èèlò lówó tó wá wà lọ́wọ́ rẹ̀ nìsín tó bá tó iye owó yun alhamdulilah a jẹ́ pé wàá yọ one over forty tí ó bá tó zakat sọ̀ràn yàn lórí rẹ̀ kò wá sí zakatu lórí ẹni tó bá ní dinar owó gold tí wọ́n bá ti gé tó di sílẹ̀ sílẹ̀ kí lórúkọ tiẹ̀ ń jẹ́ dinar ẹni tó bá ní dinar zakatu ọjọ́ ràn yẹn lórí tiẹ̀ síwájú kí dinar rẹ̀ kó tó pé ogún síwájú kí dinar rẹ̀ kó tó pé ogún twenty àbí seventy divided by twenty equals to three point five three point five grams ní dinar kan jẹ́ ní dinar tó ń náláyà anabi muhammad sallallahu alayhi wa sallam tẹ̀lé ìtumọ̀ sí pé lónìí tó bá pé gold lónìí láti ma gold mélòó lèyìn ó ní téèyàn fi yọ zakat gold yẹn gbọ́dọ̀ pé seventy grams tó bá jẹ́ pé owó orílẹ̀-èdè rẹ̀ gold ni wọ́n fi ń ṣírò rẹ̀ a ṣe yí pé a mọ iye twenty gram gold kan lónìí our times ẹ̀ by seventy ibẹ̀ láti mọ owó tó kéré jù tá a nìta fi máa yọ azakat mọ́jẹ̀mú tiẹ̀ náà ni hawalan alhawl pọ́dún gbọ́dọ̀ yípo lórí tiẹ̀ náà tọ́dún bá yípo lórí owó gold fàfihàn nisfu dinar a jẹ́ pé dajì dinar láàyò yéésù dídí o ìdajì dinar eléyìí túmọ̀ sípò náà one over forty iná látúnyọ títí débi wọn lọ́rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ni ṣùgbọ́n láti famazada fàbí xisaabi dalik sọ̀rọ̀ anabi náà lélẹ́yìn pé n tó lé sí ọgọ́rùn-ún méjì dirham ntọ́ba lé sí ogún dinar ìṣirò tá a fún ọgọ́rùn-ún méjì iná là á fún ètọ́ba lé ìṣirò tá a fún ogún dinar náà là á fún ètọ́ba lé lórí rẹ̀ wọ́n ní sọ̀rọ̀ ànábì lélẹ́yìn àbí sọ̀rọ̀ ànábì apá kan nínú wọn sọ pé kì í sọ̀rọ̀ ànábì rárá ọ̀rọ̀ àlè wọ́n sì sọ pé àbáyìí òun náà ni àbá abdullahi ibn umar radiyallahu anhuma wípé laysa fi zakati naqdayni waqsun nínú zakatu àwọn ẹranko awqas wà mbẹ kí là ń pè ní awqas tó jẹ́ jamu waqs ìyẹn ni pé èyí tó bá ti lé lórí nọ́mbà tá a wí yìí o àṣàmójúkúrò ń pa rẹ̀ tí bá a ti sọ pé òní yọ zakat lórí ràkúnmí ṣáájú kí ràkúnmí rẹ̀ ó tó pé mélòó ó tó pé márùn tí ràkúnmí bá pé márùn kí náà yọ àgùntàn kan tí ràkúnmí bá pé mẹ́fà ńkọ́ tó bá pé méje mẹ́jọ mẹ́sàn àgùntàn mélòó náà ni ẹyọ kan a sì béèrè pèsè zakatu àgùntàn kan tá a yọ ṣé ti ràkúnmí márùn ni àbí ti mẹ́sàn tẹ bá sọ pé ti márùn ni àjẹpọlọ ń sàmójú kúrò lórí mẹ́rin tẹ bá sọ pé ti mẹ́sẹ̀ẹ̀sán ni àjẹpẹ ń bùkátà láti mẹ́rin wa mo rò pé yé wa tó ìtumọ̀ pé wàásù àlékún ni ọlọ́run sàmójú kúrò nípa rẹ̀ ẹ sọ yìí pé. téèyàn ọba ní màálù ọgbọ̀n kò ní yọ zakat tó ní màálù ọgbọ̀n irú màálù wo ni ọyọ tẹbi àbí tẹbi yá tó bá ní màálù mọ́kàndínlógójì ńkọ́ kí ni ọyọ tẹ̀bí náà ni àbí tẹ̀bí yá ṣùgbọ́n aṣọ ìpè ọgbọ̀n àbí àlékún yẹn ṣé àfùwù ni àbí kan tá a yọ náà gbogbo ẹ̀ àfùwù ni ọlọ́run sàmójú kúrò rẹ̀ aṣọ ọba ní àgùntàn ogójì kò ní yọ zakati ok tó bá wá lé tó di ọgọ́fà tó di one hundred and twenty kí ni yọ kan náà èyí tó lé lórí ogójì yùn tó fi wá ń dọgọ́fà ṣé zakati rẹ̀ ayọ́ àbọ̀lọ́nsá àmójúkúrò rẹ̀ ni nínú wọn ń pè ní works ọlọ́nsá àmójúkúrò rẹ̀ eléyìí níbi àwọn ẹranko ẹnu àwọn olùmọ́kò lórí eléyìí ẹnu àwọn olùmọ́kò lórí eléyìí ẹ jẹ́ ká lọ síbi nǹkan ọ̀gbìn nǹkan ọ̀gbìn nísìn àti sọ yìí pé téèyàn ọ̀bá ní khamsatu awsuqin téèyàn bá ní wíṣkù márùn kò ní yọ zakat níbi àgbàdo tó gbìn ìrẹsì tó gbìn ọkà bàbà tó gbìn alikama tó gbìn jéró tó gbìn ẹ̀wà tó gbìn kò ní yọ zakat àfi kó pé wíṣkù mélòó márùn a sì ṣírò sí ní tó lè yé wa ó jẹ́ múdù kan àti ọgọ́rùn méjì bọ̀tí oríṣi múdù o múdù anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam tó bá jẹ́ pé mi gbin àgbàdo èrè oko tó jáde ọjẹ ọjẹ múdù dípò kọjẹ ètò kéré jù tó one thousand two hundred yẹn ọlọ́ọ̀ni kí n rí one thousand five hundred fẹ́ràn kó ti lé ha ṣé tí mo máa yọ zakat nísìn ṣé zakat one thousand two hundred modes ni màá yọ ni àbí ti one thousand five hundred modes ẹ má gbàgbé pé a ti sọ tẹranko zakat wo ni màá yọ ṣé one thousand two ni àbí one thousand five tẹ bá sọ pé one thousand two ẹ fi wé ẹranko ẹ fi wé zakat ẹranko nígbà tẹnu gbogbo olùmọ̀ islam sì kò lórí pé one thousand five lọ́yọ̀ sẹ́yìn pápá àbùbá ni méjèèjì nìsí ọ̀tọ̀ níbi tí ẹranko rìn ọ̀tọ̀ níbi tí oúnjẹ rìn ó túmọ̀ sí pé ìdá kan nu mẹ́wàá láàyò tó bá jẹ́ pé omi òjò lọ́lọ́run bá fi bá a mú jáde àbíkó tiẹ̀ jẹ́ pé àwọn arúgbìn fúnra wọn ní ń fa omi láti inú lẹ̀ ìtàkùn wọn ni wọn fi ń fa omi wọn ò nídìí kẹ́nìkan kún fún wọn lómi so irú bí àwọn igi dẹ̀bí nù tómi ọba jìnnà fúnra rẹ̀ ni wọn máa fúnra rẹ̀ lómi tó àwọn eléyìí yẹn ayọ̀ dakanu mẹ́wàá àmọ́ tí wọ́n á pè wọ́n ló ń fi ẹranko pami ràkúnmí ló ń fi pami màálù ló ń fa mi ẹ́ńjìnì ló ń pọ́ǹpù omi gbogbo owó lọ́ọ̀ náà jojúmọ́ dísù ọyọ̀ kìíní nisful ushr ìdá sẹ́wọ̀n pé àánú ní Islam gbàtọ́ nà lóòótọ́ nà wàhálà one over twenty gbàtí ọ̀nà wàhálà kankan one over ten àní pé ẹ ètò lé ẹyọ tọ́tọ̀ nínú nǹkan ọ̀gbìn gbogbo ẹ̀ láàṣì all over ten àbí all over twenty ẹ jẹ́ ká wá wá sídìí owó nìsí ṣé tó bá jẹ́ pé dirham ètò kéré jù tí wọ́n ní téèyàn bá nílò yọ̀ọ́ yọ zakat mélòó ni two hundred dirham two hundred dinar ètò kéré jù ńkọ́ twenty ọlọ́run akádàrà pé kéèyàn ó ní three hundred dirham ẹ̀ kó ti ju two hundred lọ kò sì tí tó down dáhùn àyíyọ́ à torí tó bá yẹ pé two hundred àti mọ̀ yìí tá sátún dúró tí two hundred ní o tún fi gun orí rẹ ni sẹ́yìn pé nínú two hundred ayọ̀ márùn sátún dúró tí tí ó lé lórí rẹ náà tún fi pé two hundred kátúnyọ mélòó kátúnyọ márùn átún dúró sí tí ó tún lé lórí rẹ kó náà tún fi pé two hundred míì átúnyọ mélòó átúnyọ márùn àbá sọ yìí pé nísìnyẹn ni three hundred dirham sáà yọ zakatu three hundred dirham ni nítorí pé owó tó nínú àbí zakati two hundred láàyò nítorí pé ó ní ní sọ́ọ̀b àti pé hundred yẹn kọ́ kí láà pé works pé àlékún tọ́lọ̀ mójú kúrò ń bẹ̀ ni ìyapa ẹnu láàrin àwọn olùmọ̀ ẹgbẹ́ ni wọ́n kò lórí ẹranko ó tún kò lórí lórí ẹranko pé ìjọba ti lé lórí òǹkà kan kò sí zakatu lórí ẹ̀ lórí irúgbìn pé iyekíye tó bá lé zakatu wà ń bẹ ọwọ́ akutowó apá kan nínú àwọn olùmọ̀ nínú wọn ni Ali ibn Abi Talib àti Abdullahi ibn Umar radiyallahu anhuma àwọn wọ̀nyí sọ wípé ètò bá lé kọ́bọ̀ ló lé ni ìpínlẹ̀ ló lé ni tọ́rọ́ ló lé ni fa bi hisabi ìṣirò tá a ṣe fún nìṣọ́ọ̀bù náà la ṣe fún náà eléyìí lọ́rọ̀ táwọn jumhuru fuqaha náà sọ àwọn ètò pọ̀jù nínú àwọn ulama sharia náà sọ nù nísìnyí ó túmọ̀ sí pé ẹni tó ní three hundred dirham kí ni ọ̀yọ́ three hundred over over forty ó jẹ́ kí ni seven point five ní ti ọ̀yọ́ nù lọ́dọ̀ àwọn míì wọ́n ní rárá o ní sọ́ọ̀bù tó bá ti pé yọ̀yọ̀ zakatu rẹ̀ ètò lé lórí rẹ̀ fọwọ́ àfọ̀ títí tó tún fi pẹ́rù ní sọ́ọ̀bù èwo ló pé àwọn ahun sẹ́wọ̀n kọ́rọ̀ kejì ló pé àwọn ahun pé yẹ́s èyí èwo ló pé àwọn aláìní ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni wà ayyuhuma abra'u lidhimma èwo ló mú kọ́rùn-ún jù ń jọ lálàkọ̀kọ́ ni pé gbogbo ẹ̀ láyọ̀ zakat rẹ̀ tó tó bá padà àhánjọ́ gbẹ́ndà kíámọ̀ pọ́n ló ṣe déédé ẹlẹ́ẹ̀kejì ló mú bolówó wà gan tó fi ṣàtúnṣe tani ọ̀bá tiẹ̀ gbá lọ́wọ́ rẹ̀ ńjọ́ gbẹ́ndà kíámọ̀. fẹlẹ́ yìí jẹ́ ajẹ́ pé a ti mú ọ̀rọ̀ owó a lọ fi pẹ̀lú tìkínù nǹkan ọ̀gbìn àyàkú lọ́dọ̀ so ajẹ́ pé ìtọ́dọ́gba nípa nǹkan ọ̀gbìn tẹnu kò lé lórí oní pé kò sí pọ̀kan lé ọ̀kan dín gbogbo ẹ̀ náà láàyò zakati rẹ̀ tó bá sá ti pé ní sọ́ọ̀bù tó ju ní sọ́ọ̀bù lọ gbogbo ẹ̀ láàyò zakati rẹ̀ bẹ́ẹ̀ náà ni ètò wa tẹ̀wọ̀n jù nípa ọ̀rọ̀ owó náà ni pé bá a ti ṣe ṣe nǹkan ọ̀gbìn náà la máa ṣe owó iyekíye tó bá ti lé lórí owó sí ní sọ́ọ̀bù irú bá a ṣe yọ zakatu ní sọ́ọ̀bù bẹ́ẹ̀ náà láàyò tiẹ̀ náà gbogbo ẹ̀ all over forty. ṣùgbọ́n ọ̀rọ̀ tó wá tẹ̀lé lẹ́yìn pé walaysa fi malin zakatun hatta yahula alayhi al-hawl ọ̀rọ̀ ànábì lélẹ̀ torí pé àdìsí tó tọ́ka sí wa pé kò sí zakat ní owó kan o ṣáájú kọ́dún tó yípo lórí rẹ̀ síbẹ̀ ni àbẹ́ kan ẹ̀rù dáadáa kò sówó gbowó ó dìgbà tọdún bá yípo lórí ẹ irúgbìn ńkọ́ sọdún ó yípo lórí irúgbìn náà kò tó yọ zakat zakat rẹ àbí jọ́tẹ̀ máa ti ń kéré tí wọ́n ti ń ká èrè oko náà lọ́ọ́ yọ zakat tẹ̀ wá á tu haqqahu yawma hasade ẹ yọ ẹ̀tọ́ tọ́lọ́n kúrò nínú owó yín lọ́jọ́ tẹ̀ máa ti ń kéré oko eléyìí ò nídìí kọ́dún ó yípo lórí rẹ̀ kí wọ́n á ló tó fi wá sọ pé kò sí zakat nínú owó kan ṣáájú kó tó di pọ́dún ipò lórí rẹ̀ torí pólísì owó tá à ń zakatu nínú rẹ̀ ọjọ́ oríṣi mẹ́rin à ń yọ zakatu nípa nǹkan ọ̀sìn à ń yọ zakatu nípa owó à ń yọ zakatu lórí nǹkan tá à ń ṣe káràkátà lórí ẹ̀ àti à ń yọ zakatu níbi nǹkan ọ̀gbìn tó bá jẹ́ pé nǹkan eléyìí tí o bùkátà kọ́dún ipò lórí rẹ̀ ò ń jẹ́ yọ̀kan èwo lọ́pọ̀ jù gan-an rí mẹ́ta ni òfin ṣẹ̀ríà sọ pé al-hukmu lil-ghalib al-a'am la lin-nadir al-aqall òfin máa ń rọ̀ mọ́ ètò pọ̀ jù ni kìí ṣe ètò kéré ìrẹ́ ìtọ́ máa ń ṣòfin wọ́n máa ń wo ntọ́ pọ̀ ni wọ́n máa fi ṣòfin àwọn lágbájá àti dàmẹ́dùn kọ́ ẹ̀fà àwọn eléyìí lẹ̀ so àwọn aṣọ yìí eléyìí ọjáde níjáde wípé èyí tó pọ̀ jù nínú owó tá à ń yọ zakatu rẹ̀ ọdún gbọ́dọ̀ ṣe kí ni ọgbọ́dọ̀ yípo ló rẹ̀ kò túmọ̀ sí pé gbogbo ẹ̀ náà ni torí pé kharaja makhraja al-ghalib wa ma kharaja makhraja al-ghalibi la mafhuma lahu ọjáde níjáde pé èyí tó pọ̀ jù nínú owó ọdún gbọ́dọ̀ yípo lórí ẹ̀ kò wá túmọ̀ sí pé gbogbo owó ọdún gbọ́dọ̀ yípo lórí ẹ̀ eléyìí jẹba tọ́ àánú náà ni àtìkẹ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n á ní ọdún gbọ́dọ̀ yípo lórí gbogbo ẹ́ ọ̀rọ̀ ọlọ́run lọ́rùn láti sọ pé ojoojúmọ́ ní ká máa yọ zakat kálukọ́ gbà àbọ̀sẹ̀ọ̀sẹ̀ àbọ̀sọ̀ọ̀sù àbídàjẹ́ ọdún ṣùgbọ́n ní kíni ọdọọdún ẹnìkan wọn ń rówó owó yẹn wọn pọ̀ gán ó ń rówó wọn ni ọdítọ̀ kan ní í ṣe ń rí owó gán nílùú kan mẹ́rin so wàá ní owó tó ń rí lóṣooṣù òun ò lè máa ṣe sùúrù di ìparí ọdún kó tó máa yọ zakat ọwọ́ abéèrè títí tí tó fi rẹ́ni tọrọ rẹ̀ jọ tóun nínú àwọn alfawat so ó wàá sọ fún pé tọ́ ní tí bẹ́ẹ̀ ní sí ni pé wọ́n máa yọ zakat fifty fifty thousand sẹ́mi pé wọ́n ń pọ̀ tó sọ̀sù ẹ̀yin ni màá sì máa kó ránṣẹ́ sí kò burú àmọ́ gbà oṣooṣù wa lọ́lọ́ ní ká máa yọ zakat ní àbọ̀dọ̀ọdún ó ní mi lè ṣe sùúrù ẹ̀ owó yẹn pọ̀ ìparí ọdún lẹ́yọ̀ ẹ̀yin máa kàn nìyẹn nígbà tó ọdún bá parí ẹ ṣírò owó tẹ́ ní ẹ yọ one over forty jẹba. tọ́ èyí tí wọ́n sọ yìí pé ọ̀pọ̀lọpọ̀ òkútórí ṣẹ̀fẹ̀ rọ̀fẹ̀ ìyapẹ́ ẹnu wà lórí pé sọ̀rọ̀ ànábì ni àbí sọ̀rọ̀ ànábì láti bo ibo ni wọ́n ń tọ́ka sí yẹn famazada tàbí hisabi dalik ó lè falasi eléyàn ni wọ́n ń sí pé sọ̀rọ̀ ànábì ni àbí sọ̀rọ̀ ànábì tó bá jẹ́ pé kì í sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam tọ́jọ́rọ̀ Ali bin Abi Talib kí ni wọ́n máa ń pè léyàn wọ́n pè ní mudraj mudraj yẹn kpọ́rọ̀ ẹlòmíì tí sá anabi sallallahu alaihi wasallam ọ̀sá wọnú ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam. mudraj tó sì wọ bẹ́ẹ̀ bì ajẹ́mọ̀ kóf ọ̀rọ̀ sàbìn ọ̀wọ́nú ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alaihi wasallam. ẹgbẹ́ wa tó tẹ̀lé lẹ́yìn ọjọ́ ẹgbẹ́ wa tó wá látọ̀dọ̀ ibn umar radiyallahu anhuma. ولا النبي صلى الله عليه وسلم صلى من استفاد مالا فلا زكاة عليه حتى يحول عليه الحول والراجح وقفه وطلع النبي صلى الله عليه وسلم صلى يعني كان توبا سانفاني وكاو owó yìí bọ́ sí lọ lójijì àmọ́ kìí ṣe lọ́nà yìí pé ó wúlẹ̀ ńlọ́wọ́ àrì torí gbogbo ẹni tó bá wúlẹ̀ tó bá rí mẹndẹsí ni jahiliya nínú owó táwọn èèyàn ti rì mọ́lẹ̀ látọ̀dọ̀ tó ti pẹ́ àwọn èèyàn tá a dá wọn mọ̀ gan eléyìí tẹ́ ẹ bá ti mú jáde tàbí mú jáde ẹ yọ̀dá kan nu márùn fọlọ́ wọn ba nínú ẹ̀ àdìsí ọ wà lórí eléyìí ìyẹn ní pọ́ǹkan wúlẹ̀ ni bí àwọn ọmọ tí wọ́n máa ń ṣe kí náà ń pè é akiọ́lọ́jì tí wọ́n máa wá tí ò sọnù báwọn ta ló gbé bíi rí wọ́n máa rábọ̀ kan yìí wọ́n lè máa yà ń fọ́tò pábọ́ tí wọ́n ń lò ń gbanu àbẹ́ ẹ̀kọ́ ni ibi títí wọ́n ń wúlẹ̀ ń ọba bá gold irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ gold tó bá yẹn wọ́n ń pè ní arikaz wọ́n fi arikaz elkhomos ẹ yọ ìdá kan nu márùn fọlọ́n ìdá mẹ́rin nu márùn yẹn tiẹ̀ ni àléyìn àníwò pé sọ pé. ẹyẹ kan kò pé ẹni kò bá kéré kò bá pọ̀ one over five wàá yọ fọlọ ìyókù tiẹ̀ ṣùgbọ́n owó tí wọ́n sàǹfààní yìí bóyá bàbá rẹ̀ ló kú lójoogun rẹ̀ nítàdé sì ń tọ́ka sí i bàbá rẹ̀ kú ọjoogun owó owó yìí ò ní yọ zakatu rẹ̀ ó dìgbà tọdún kan bá pé lórí rẹ̀ ó dìgbà tọdún kan bá pé lórí rẹ̀ ẹ ṣàkíyèsí o yàtọ̀ sí èrè tó jẹ lórí Business tó ń ṣe òun fi five million ṣe business. ó ti wá kọ́sẹ̀ kan tó yọ zakat ọ̀kan nínú àwọn bísínẹ́sì tó dáwó sí five million rẹ̀ yẹn náà ni ó yield èrè tó mú kí five million di ten million ó sì ń kọ́sẹ̀ mélòó tá yọ zakat ọ̀sẹ̀ méjì àbọ̀sẹ̀ kan ṣe é owó tó lé lórí owó ní sì ti jẹ́ five million òfin ṣẹ̀ríà sọ pé zakatul ribhi zakatul asl mo rò pé yé wa zakatu èrè tó jẹun zakatu ojú owó tó ní ni ìyẹn ní pọ́sẹ̀ kan péré ní kù tí ọdún ó pé lórí five million rẹ lówó di ten million zakatu ten million lọ́yọ̀ àbí five million ten million ìyẹn tó bá jẹ́ pé èrè la jẹ látara business tá à ń ṣe bẹ́ẹ̀ gẹ́lẹ́ iná làwọn ẹranko tẹ́ rí hùn nísìsiyà bá fẹ́ yọ zakat oní màálùú mọ́kàndínlógójì ó wá ń kọsẹ̀ kan péré tí àsìkò àti yọ zakati rẹ̀ ó pè màálù kan sì ti lóyún gẹ́gẹ́ bí ìṣesí àwọn ahun aláàlá kọ́mọ́bímá tọ́sẹ̀ kan àwọn èèpẹ̀ ní ọmọ sí nítorí pé tí o bá bímọ tọ́sẹ̀ kan ẹ̀ bá fi pé tọ́jẹ́ pé màálù mọ́kàndínlógójì ló ní kí ọ̀yọ́ tẹ̀bí ọ́ tẹ̀bí yá ọlọ́run pẹ̀lú bí tí ṣe máa ṣiṣẹ́ rẹ̀ ọ̀sẹ̀ kan yìí ń kọ̀ la ọba bímọ màálù bá pé kí ni ogójì kí ọyọ nísìn mùsínà so ètí ọyọ nù so tó ń ti wípé àǹfààní tó wà ń kódà kò tí pọ́sẹ̀ kan ambọ̀sibọ́sì yóò pọ̀sù kámẹ́sẹ̀ tí sọ̀rọ̀ ọdún kan so zakatu tiẹ̀ náà zakatu àwọn ìyá rẹ̀ ni torí pé àwọn ìyá náà ní ń bọ̀ ló di nọ́mbà bẹ́ẹ̀ lẹni tó ti lágùtàn ọgọ́fà ọwọ́ alẹ́ kan ní nìsọ́ọ̀bù ní haúlù ńkọ̀túnla ọdún kọ̀túnla tí ó pè ìní ẹranko lẹ́kan ajẹ́pá àgùtàn mélòó ní ọ̀yọ́ àgùtàn méjì fẹlẹ́ yìí kó yé wa torí pé táàdì sì ń tọ́ka sí kìí ṣe pé bọ́ èrè tó jẹ èrè tó jẹ zakatu rẹ̀ zakatu ojú owó ni ṣùgbọ́n ní ìsìn owó yìí kan wọ̀ ọ́ lọ́wọ́ gẹ́lẹ́ bí ìgbà tí ká pé bàbá èèyàn kú àbí èèyàn kú èèyàn wá jogún owó lọ́dọ̀ rẹ̀ bí kápò jogún two million lọ́dọ̀ bàbá rẹ̀ ò ní dàpọ̀ mọ́ owó rẹ̀ tó yọ zakat rẹ̀ nísìnyí eléyìí wà ńlẹ̀ títí tí ọdún kan fi yí lé lórí kéde pọ́ ọmọ o ebi ń pọ́ ọmọ wòran ọmọ náwó lọ́mọ gbádùn rẹ̀ nso kéde pọ́ ọmọ nánàkúnà o torí pé ṣiṣẹ́ fún o pẹ̀jọ́ <laughs> o so ìgbà tí ọdún àwọn awò èlò lọ́sẹ̀kù tọ́wọ́ kó fi ṣe business ó ń pọ̀ ó ń dínkù ó ń pọ̀ ó ń dínkù tọ́dún kan máa pé awò yìí tó sẹ́kù gbà náà lọ́sẹ̀sẹ̀ wá yọ zakatu wọ́n ní ọ̀rọ̀ yìí ò ké sọ̀rọ̀ ké sọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ibn umar rẹ̀ ṣùgbọ́n ṣé èèyàn kan lè fagbárí sọ̀rọ̀ eléyìí tẹ́lẹ̀ làwọn olùmọ̀ sọ pé wàlẹ̀ hó hukmu rafa' ìdájọ́ rẹ̀ ní pọ́rọ̀ ànábì ni ìdájọ́ rẹ̀ pé ọ̀rọ̀ ànábì ni kì í lásán nìyẹn lè fi ṣe léyìí ó túmọ̀ sí pé ẹni tó bá ṣàǹfààní owó kan kò ní yọ zakatu rẹ̀ lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n ṣe ní rẹ̀ kọ ọdún kan a sì ti àǹfààní yẹn kì í ṣe pọ̀ jèrè lórí business tó o ṣùgbọ́n owó yẹn bọ́ sí ọ lọ́wọ́ gbọ̀nà bíi kápò yìí sìnkú ẹni tó sànfàní wò látàrí kọ́ lọ jalè o akramakumullah sẹ̀wọ̀n kẹ́lọ́ mi náà ah òun lọ́ọ̀kì ni ah ah ó lè níyẹn o ok tíyẹn bá tiẹ̀ wá jalè ńkọ́ ló bá ń yọ zakat rẹ̀ ṣé zakat lélẹ́yìn àbọ̀ tó ń dára rẹ̀ ń gbèsè ó ń dára rẹ̀ ń gbèsè ni torí pé nígbà tí ọba sanwó padà fún lówó àti ìtọ́yọ̀ zakat àti gbogbo ẹni ọ̀sán ó lè tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o eléyìí jẹ́ ibi tá a fẹ́ dúró sí lónìí wọ́n á rí i pé àwọn àdéfì wọ́n ń tọ́ka sí ẹni tó ti síwájú ọ̀kọ̀ọ̀kan nínú wọ́n sì tún mú àwọn àlékún àǹfààní wá àǹfààní ìmà òun náà ní téèyàn mà kó máa fi ṣiṣẹ́ kó máa fi ṣe wà o ọlọ́run bá kó ràn wá lọ nípa pé kó fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa. kó jẹ́ ká máa fi tá à ń gbọ́ yé sí wa o kó sì wọ́n ní sábà bí oríire fún aláyàtọ̀ wí àtẹ̀ntò gbọ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka kootu. عليكم السلام الحمد لله ẹni tó lọ́wọ́ bá bò láṣìírí olówó tí máa yọ zakat ńbẹ kọ́dún tó wá pé ó jèrè owó ìwà pọ̀ ó sì fẹ́ lọ sí hajj wọ́n ní sí kọ́kọ́ lọ sí hajj náà ní kó tó yọ zakat ìbúkọ́ yọ zakat àkọ́kọ́ èlò ní ọ̀yọ́ zakat tí ó fi lọ hajj náà kó èlò zakat wá over forty kò dín nǹkan lọ́jà rẹ̀ náà èèyàn wá pé ìgbà tó yẹ pé mùsùlùmí bàbá èèyàn kú islam náà ni kò fi bá pín ogún bàbá wa àwọn yòókù ìgbà tó yẹ pé aláìmọ̀kan làwọn wọ́n yarí kan lẹ́nu láyé àwọn ò lè gbà àwọn ò jiyàn lọ́rùn o àmọ́ láyé àwọn ò lè gbà <laughs> torí tuma láyé náà nù àti wàá gbà láyé wàá gbà lọ́rùn so wọ́n á pín gba ìdígi tiẹ̀ náà ni o wọ́n bá wú ọ o àfa súnà ṣé ká gbà ni àbí ká fi lẹ̀ ẹ kò sí tó burú wàá gbà bọ̀tẹ̀ kìí ṣe pé lórí kí wọ́n pín ológun bàbá rẹ̀ àbógun màmá rẹ̀ wàá ká gbàǹgbà pé orówó he àbí èyọ ó ní sọ pé ogun bàbá mi tí mo jẹ rárá owó tí mo rí e owó tí wọ́n bùn mi khalas náà. lọ gbà ìwọ náà ti yọnu sí ìdájọ́ jahiliya afa hukmal jahiliya ti yabghun wa man ahsanu min Allahi hukman liqawmi yuqinun. wà á ti wé bò ó ti gbogbo ẹ̀ sí tẹ́sípàtì bá wọ ọbẹ̀ tó bá ní ká mélòó lẹ́gbìn àgbàdo sí yìí tí wọ́n sọ fún yóò sọ iye múdù tí ó mú jáde. náà èèyàn ní ní sọ́ọ̀bù ní èèyàn jogún rẹ̀ lọ́dọ̀ bàbá èèyàn so a ní àdójú rẹ̀ kọ́dún kan pàtọ́dún kan pé ó ń ṣe business wọ́n ṣe gbogbo owó yẹn ò dín sí bó ṣe wà tó tó bá jèrè tó bá náwó yóò tún jèrè tí ó di tó bá náwó yóò tún jèrè tí ó di owó yẹn wá ṣe déédéé iye tó wà lẹ́sìn ṣùgbọ́n subhanallah ní sọ́ọ̀bù lẹ́sìn ó kéré sí ní sọ́ọ̀bù lọ́dún yìí káyipé ní sọ́ọ̀bù lẹ́sìn one million ní sọ́ọ̀bù lọ́dún yìí ó ti di one point two million ní sọ́ọ̀bù yìí padà náírà ní lọ wájú ẹ̀yìn o ní òdúró lójú kan náà so ó ti wá ní one million two hundred thousand ní ní sọ́ọ̀bù nísì one million bóun ni oṣù àṣẹ kò sí zakati tọjọ ọ̀ràn yẹn lórí rẹ̀ àbí tó wù láti ṣe sàrà á sọ pé aláìní ni lọ́dún yìí náà má yọ ká yọ ni tó ilé ìjẹba náà so tó bá sì ti di ogójì mùsínà ètò dàgbà kò bá àjàkọ kò bá àjàbọ kò sí wàhálà náà àní irọ́ lásán irọ́ lásán kí ló ń fẹ́ fi ṣe irọ́ lásán náà ẹni tó ti yẹ kó yọ zakati rọjà kù ó wá nítorí kí ládọ̀ òun lè pọ̀ òun kó zakati yẹn pamọ́ di Ramadan sọ́dà á aláìdáni aláìdáni torí kọ́ mọ́ tó lè ṣẹlẹ̀ kọ́ mọ́ tó lè ṣẹlẹ̀ sówó kí Ramadan ò tó di tó bá sọnù ńkọ́ tó bá jí máa lọ ńkọ́ sọ́dà pé kò sí àwáwí tó lè wí yóò sanwó náà bákan náà tó ń bá ti kú kó tó di gbàǹkọ sí táwọn ọmọ bá rówó wọn pè zakati bàbá kan ẹ dákun ẹ kówó síbí yìí síbẹ̀ yìí náà mọ̀ àfẹni tí máa ń bẹ̀rù ọlọ ee wàláì wọn ni tó bá jẹ zakat òun ló di ìyá rẹ̀ àwọn fẹ́ náwó ń tàwọn eléyìí jẹba àmọ́ tó bá jẹ́ pé lápèjúwe Shawwal ńlá àsìkò tó yẹ kéèyàn yọ zakat ìyẹn wá tètè yọ zakat rẹ̀ ń Ramadan sọ́dà kò burú fẹ́ràn pé àyọ́ lẹ́nu kò sí ní tó burú ń eléyìí kí ló dé tí gbogbo èèyàn máa fi sojú kòkòrò láti yọ zakatu nu Ramadan wọn wò pé àdìpẹ̀lẹ̀ ẹ̀san wa àti pé Uthman radiyallahu anhu nígbà tó sọ Ramadan náà wọlé ó ṣe kútùbà fáwọn èèyàn pé oṣù tẹ́ ẹ máa gbààwẹ̀ tẹ́ ẹ máa yọ zakatu ló ti dé yìí o so ìdínú táwọn èèyàn fi ń sojú kòkòrò láti yọ zakatu wọn nu Ramadan but ètò ọdọgba ni pé kálukú kó wo ìgbà tí ní sọ́ọ̀bù òun dé torí kọ́ Ramadan náà ló lóṣù ẹ̀hìn tó bá ṣe pé Ramadan nìkan lẹ́mọ̀ ẹ̀yọ zakat ẹ̀ mú kí ọmọ ẹ̀jẹ̀ àwọn aláìní náà lọ́lọ́run ò ṣe fìgbà tí kálukú lówó sí Ramadan ẹ̀hìn wọ́n gba zakat Ramadan wọ́n gba zakat Shawwal wọ́n gba zakat ní Dhul-Qa'dah Dhul-Hijjah Muharram Safar Rabi'ul Awwal Rabi'ut Thani títí tọ́dún èyí po ilé ìjẹ́bù sì jẹ́ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka